ọba wa tabaraka wa ta'ala àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábíwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam tírà tí a máa fi ṣèdánlẹ́kọ̀ọ́ fúnra olóòrọ̀ tó ní wọ́n ni tírà alwajizu fi fiqhi sunna wal kitab aziz àfáà tó ṣe tagbátẹrù kíkójọ tírà yìí wọ́n ni àfáàgbà ní Abdulazim Badawi báàbù tí a ń kà lọ́wọ́ nínú ẹ̀ ọ̀nà ni báàbù tí ń sàlàyé nípa àwọn wàjìbátù sọ́lá a ti sọ̀rọ̀ nípa ṣùrútù sọ́lá arkanu sọ́lá wàjìbátù sọ́lá ti ní à ń kà lọ́wọ́ gẹ́gẹ́ bá rẹ̀ ti sàlàyé sẹ́yìn nípa wípé àwọn nǹkan wọ̀nyí ìyàfẹ́nú wà láàrin àwọn àfáà lórí àwọn kan tán pè ní shurut arkan àti wajibat àfáà tá ń ka tírà rẹ̀ lọ́wọ́ yìí nínú àwọn nǹkan táwọn pè ní wajib ní wajibat sọ́lá òun náà ni kéyàn ó ṣe sùtúrà tàbáwọnú tírà ní àmì ìgbésábẹ́ súnnà àmì ìpè ní súnnà tó mọ̀ àkádà bó pé sùtúrà ìta àrùn ní kí sí pé ìrún ló wà so lọ́sẹ̀ tó kọjá ìbéèrè kan wáyé nípa wípé sùtúrà yẹn tí ẹ bá ṣe sùtúrà kí ni gap tí ẹ kó wà láàrin ẹni tí ń kírun àtẹni tó fẹ́ gba wájú ẹ̀ kọjá a ṣàlàyé nípa wípé hadisi wa tó túmọ̀ sí wípé anábì sallallahu alaihi wa alihi wa salam ó ní àbí ọ̀rọ̀ wà nípa kíkéyìn súnmọ́ sùtúrà yẹn ìpín sí sàlàyé pé gáàpù yẹn kò ní ju bí 3 feet lọ bí ìbúwọ́ mẹ́ta ìyẹn tí yẹn bá wà ní dúró ṣùgbọ́n ta bá forí kalẹ̀ yóò tó déédé nǹkan tí ẹran sì lè gbà kọjá láàrin èèyàn sí sùtúrà yẹn ọ̀rọ̀ wá wáyé pé bóyá tí ẹni tí bá ń kírun yẹn tó bá jìnà sí sùtúrà àbí tí ó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn afá ti wá dáhùn ìbéèrè àbí wọ́n ti sọ̀rọ̀ lórí tó jọ báyìí náà tabalọ wọnú tíra tàwùdíhùl àhàkàm ṣẹ́rìhù bulugul marami títí afa ni abdurrahman bin ni abdullah bin abdurrahman al-bassan wọn popular wọn mú yàpẹ ẹnu àwọn afa wa nísìnyí nísàlẹ̀ lọ́yìn èyàn wá fẹ́ gbáwájú bíbáyé kọjá àfá àkọ́kọ́ bèèrè pé ìrànlàmìyàkùn lil musalli sutura fama nìkìdáàrú ma yajib albọ́ọ̀dọ́ indal murur ẹni tí ń kírun kò sí sutura kò fi nǹkan síwájú kí wá ní in tó jọ́nà àyàn bí tó yẹ kó jìnà tó ẹni tó fẹ́ kọjá wájú yẹn kí ni distance a gap tó yẹ kó fi kalẹ̀ kó tó di pé yóò lè gba iwájú ẹ̀ kọjá ẹni tí ń kínú tí ó sì sùtúrà afáni qalatil hanafiya wal malikiya àwọn hanafiya àtàwọn malikiya àwọn sọ ipin tá a sílé wọ yukram ma'udu qadamihi ila ma'udu sujudihi ibi tó jẹ́ èèwọ̀ téyàn ti lè kọjá òun náà ni ààyè ibi ẹsẹ̀ rẹ̀ sí débi tó lè forí kàn ẹni pé déédéé ibi tí láti ibi tó gbẹ́sẹ̀ sí títí débi tẹ́yìn ó forí kan àwọn hànàfíyà àtàwọn màlìkíyà àwọn ní nǹkan tí ó jẹ́ èèwọ̀ nìyẹn tẹ́yìn ò gbọ́dọ̀ kọjá wà inda shafi'iyya wal hanabiya salasata azra min qadamil musalli ṣùgbọ́n lọ́dọ̀ àwọn shafi'iyya àti àwọn hanabila àwọn sọ wípé ìgbúnwọ́ mẹ́ta láti bí gìgísẹ̀ rẹ̀ láti bí ẹsẹ̀ rẹ̀ yẹni pé distance yẹ pé táàfi wọn bí ìgbúnwọ́ èèyàn mẹ́ta síbi ẹsẹ̀ rẹ̀ wọ̀kọ́lá al-muwafiq al-muwafiq àbí afáta ń pè ní muwafiq ó ní la a'lamu hadda al-ba'id min dhalika wala al-qarib ó ní èmi ò ma distance òǹdíwọ̀n kan fún jíjìnà rẹ̀ ní àbí súnsúnmá ẹ̀mà àwọn àfá mẹ́rẹ̀ẹ̀rin ta àwọn àìmà mẹ́rẹ̀ẹ̀rin ta dárúkọ wọn àwọn ti tẹ̀kìyìdì rẹ̀ kásìkò báyìí àmá àfá yìí wọ́n sọ ìpààlà kan ní súnsúnmà rẹ̀ ní àbí jíjìmà jíjìnà rẹ̀ wàkálà sahih wálé yìí tó fẹsẹ̀ nílẹ̀ ọ̀rọ̀ jù tòun náà ni pé tahadidu zalika bima idha masha ilayhi al-musalli wa dafa al-mar bayna yadayhi ọ̀nà ni pé ìpààlà eléyìí náà ni pé in tí ó fi tó déédéé ń tẹ́ni tí ń kírun yẹn tí ó fi rìn síwájú eh, tí ó fi kọjú ẹni tó fẹ́ kọjá níwájú ẹ̀yẹn ẹ̀yẹn náà ó gbé sórí làákà ìpé ẹni tí ń kírun tẹ́nìkan wá fẹ́ kọjá níwájú ẹ̀ déédéé tí ó fi rọra múùf síwájú tí ó fi wá kọjú à onítọ̀hún abáwòrú àfáà tó ń kírun lọ́hùn yẹn tí ẹ̀yẹn wá fẹ́ kọjá nílùú bíbà yìí àkó bíbà yìí so òun sọ pé gita gbélé náà ni pé déédéé tẹ́ni tí ń kírun yẹn ẹni tó fẹ́ kọjá ní iwájú rẹ̀ yẹn wallahu alam eléyìí ni brief ọ̀rọ̀ táwọn afá sọ ní orí ìbéèrè tó wáyé ní ìjẹjọ wallahu alam sobi táwọn táǹkà lọ́wọ́ òun náà ni ọ̀rọ̀ nípa sutura ibi tá a ti dé ń ó ní àlàyé tí a ṣe gbẹ̀yìn nípa wípé sutura yẹn àbí ẹni tí ń kírun yóò kọ́ di ẹni tó fẹ́ gba wájú ẹ̀ kọjá ní pẹ̀lú bó bá ṣe ní agbára tó a sì ká àdísì tí ànábì sallallahu aléhi wa alihi wa sallam tó ní kó má gbà kéjò má gbà kẹ́ni kàkà ó kọjá ní iwájú òun sánàbì ni tí ẹni bẹ́ẹ̀ bá wá takú tí ó gbà kéyìn ó bá irú ẹni bẹ́ẹ̀ jà inṣáàlá ní òwúrọ̀ yìí ibi tí a ó ti bẹ̀rẹ̀ o ní page 112 nínú tírà àti tọ̀dọ̀ mi o ní dúnúwòl mùsálí mina sutura ẹni tó ń kírun kó súnmọ́ sutura tó fi ṣe gàgá pé kéèyàn má fi gbọ́wájú ẹ̀ kọjá an Bilal annahu sallallahu alaihi wasallam صلى وبينه وبين الجدار نحو من ثلاثة أذراع وذلك في حال القيام وبلغ بلال ipe anabi sallallahu alaihi wa alihi wa salam ó kírun tó ṣe pé ntin bẹ láàrin rẹ̀ sí ògiri tó fi sutura yẹn nǹkan tó tó nǹkan bí ìgbúnwọ́ mẹ́ta ni bí 3 feet ìgbúnwọ́ mẹ́ta ló wà ní àárín rẹ̀ sí ògiri tó fi ṣe sutura yẹn ibi tí àdísì yẹn dúró ma ní àbí ẹgbàwá ibi tó dúró ma ní ẹ wọ́n wá sàlàyé lẹ́yìn rẹ̀ pé wàzálìkà sí hànílì kìyàm yẹni pé ìgbà tí ó ma já sí pé ìgbúnwọ́ mẹ́ta ni ó wà láàrin ẹni sí sutura yẹn tí yẹn bá wà ní dúró ni zálìkà yẹni pé ní ìṣe tí yẹn bá wà ní ìdúró wà án sáàlùbùnú sáàlù kọ́lá kàánà bẹ́ẹ̀nà musalla rasulillahi sallallahu alaihi wasallam wà zẹ́nà lìjìdár mamarusha wàzálíkà fi hálì sujud sáàl ọmọ sáàdì òun sọ pé in ti máa bẹ àbí ti bẹ láàrin ibi tánàbí ti ń kírun sallallahu alaihi wasallam àti ògiri tó fi sutura in tó tó déédé nǹkan tí ewúrẹ́ tẹ́ran lè gbà kọjá ni ewúrẹ́ lè gbà kọjá ẹni pé tàbá wo gap tí ó gba ewúrẹ́ kọjá láàrin èèyàn sí ògiri á rí pé gap tó kéré ni sọ afá wa sàlàyé nígbẹ̀yìn rẹ̀ pé wàzálíkà fi hali sujud ìyẹn nígbà tó bá forí kalẹ̀ so tí ẹ bá wà ní ìdúró ẹjẹ́ bá àlàyé tá a ti kà náà ni pé ìgbúnwọ́ amínà eh, eh, gap distance tí ó wà láàrin bí títí ń kírun síbi tí àsùtúrà rẹ̀ bí ìgbúnwọ́ mẹ́ta ìyẹn tó bá wà ní ìdúró ṣùgbọ́n tó bá forí kalẹ̀ déédéé nǹkan tí ewúrẹ́ lè gbà kọjá ni wallahu alam so a rí ó fẹ́ súnmọ́ ọ̀rọ̀ tí àwọn ṣàfàíyá àti àwọn hanabila tí wọ́n sọ nípa wípé gáàpù tí ó wà tí ẹ pé ẹni yóò fi máa kọ́dí òun náà ni nǹkan tó tọ́ bí ìgbọ́nbẹ̀ta má kí kò sí nẹ́sì kankára tó sọ báyìí wallahu alam sutura fala yada shay'an yamurru bainahu wa baina sutura tí ẹ bá wá sí sutura ó fi nǹkan síwájú nígbà tí ń kírun kó má gbà kó má fi nǹkan kan sílẹ̀ kó kọjá láàrin rẹ̀ àti nǹkan tó fi síwájú yẹn nǹkan kan ọmọ ènìyàn ní ẹranko ní gbogbo nǹkan tí máa sáàtì ń jẹ nǹkan ko má fi object kankan kalẹ̀ kó kọjá ní iwájú ẹ̀yìn kí ni ẹ̀rí lórí eléyìí anibun abbas radiyallahu anhuma أن النبي صلى الله عليه وسلم كان يصلي فمرت الشاة بين يديه فساعاها إلى القبلة حتى ألزق بطنه بالقبلة سيدنا عبد الله بن عباس wọ́n dájú dájú ànábì sallallahu alaihi wa alihi wa salam ó jẹ́ ni tí ń kírun ẹni pé sẹ́dìnà ànábì ń kírun nígbà tí ń kírun yìí famarra ṣáàtù bẹ́ na yàdé ewúrẹ́ kan wa kọjá níwájú ẹ̀ yẹni pé níwájú rẹ̀ síbi tí sutura rẹ̀ wà fàṣà áhà ilà alkibla anábì wá pẹ́ẹ̀sẹ̀ ó fún ewúrẹ́ yẹn lọ síbi alkibla yẹn pé ó ti máa sutura tí ó wà níwájú rẹ̀ yẹn hata alzaka batnahu bil kibla títí tí ikùn ewúrẹ́ yẹn tó fi papọ̀ mọ́ sutura rẹ̀ yẹn yẹni pé ògiri tó wà níwájú anábì àrẹ́bí fún ewúrẹ́ yẹn ó taari rẹ̀ má ògiri yẹn ti di pé ikùn rẹ̀ sì lẹ̀ papọ̀ má ògiri yẹn ìyẹn láti fi dá ewúrẹ́ yẹn padà ẹ̀rí mi wà ní Abi Sa'id al-Khudri radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam qala idha kana ahadukum yusalli fala ahadan yamuru bayna yadayhi wa liyadra'hu mastata' فإن أبى فليقاتله فإنما هو شيطان وقال ترى أبي سعيد الخدري ìyọ́nà ọlọ́run kó máa bá ó ní dájúdájú òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé idha kana ahadukum yusalli tẹ́nìkan nù yí bá ń fala yada ahadan yamuru bayna yadayhi kó má fi ẹnìkan kankalẹ̀ kó kọjá wájú ẹ̀ tí ẹ bá ń kírun kó má gbà láti kọjá ní iwájú rẹ̀ wàlìyàdúráhù mastapha kó wá kọjú onítọ̀hún yẹni pé kó dá onítọ̀hún padà bó bá ti lágbára tó kó bá ti lágbára tó ní kó sì dá onítọ̀hún padà fa'in abba ṣùgbọ́n tó wa bá wá kọ̀ fàlìyọ̀kọ́ tìlùhù dájídájí irú ẹni bẹ́ẹ̀ ṣàìtọ́ọ̀nù so irú hadisi a lè tún lò fún ọ̀rọ̀ tí ó wáyé ní ìjẹ́ ẹ̀jọ́ nípa wípé ẹni tó fẹ́ kọdíyàn yìí ó bá sí lágbára tó bá sí lágbára ma náà ni ó sì kọdí à onítọ̀hún torí pé ànábì ni wàlìyàdìrá ó mọ́sàtà kó kọdí onítọ̀ kó pìrìsẹ́ntì ẹ̀ yẹni pé kó dá onítọ̀hún padà bó bá sí ní agbára tó gbogbo nǹkan tí yàn bá fẹ́ ṣe gbagbara bá sí ma lórí ẹ̀ náà ni a ó ṣe máa sí ọlọ́ngá sọ pé fatakullaha mastata'tum tọ́fàwá ni wa idha lam yattakhidh sutura tíyàn bá wá ń kírun tí ò bá sí sutura fa innahu yaqta'u salatahu al-himaru wal-mar'a wal-kalbu al-aswad ẹni tí máa ń kírun tí ò wá sí sutura kò fi nǹkan síwájú si tẹ́yìn òfin ní gbawájú ẹ̀ kọjá àbí tí nǹkan òfin ní gbawájú ẹ̀ kọjá àwọn nǹkan mẹ́rin yóò máa já irun rẹ̀ tí ẹ bá ń kírun tí òfin kankan síwájú tí kan nínú àwọn nǹkan mẹ́rin bá gbawájú ẹ̀ kọjá yóò já irun rẹ̀ so àágbọ́yé lábẹ́ báyìí wípé kéèyàn ó ṣe sùtúrà àǹfààní bẹ́ẹ̀bẹ̀ fẹni tí ń kírun ó sì jẹ́ aburú fẹni tó fẹ́ gba iwájú ẹ̀ kọjá ẹni tí máa wá ń kírun tí ó ṣe sùtúrà yìí ó tún wá lè máa jẹ́ ìpalára fún ìrun títí ẹ̀ náà so àtẹni tí ó gbàwá àtẹni tí ń kírun àtẹni tó fẹ́ kọjá àwọn méjèèjì náà ni ọ̀rọ̀ ń bẹ lé lórí nípa sùtúrà yìí so ẹni tó fẹ́ kọjá kò gbọ́dọ̀ gbáwájú ẹni tí ń kírun kọjá lákúgbà àrin sùtúrà rẹ̀ àti ẹni ẹkúgbà àrin rẹ̀ kọjá kódà bí ò ṣe sùtúrà gbogbo ọ̀nà tí ó gbà tí ò fi ní gbáwájú ẹ̀ kọjá ló yẹ kí ó ẹni tí máa tún wá ń kírun náà tí ò tún wá ṣe sùtúrà ìbáwí tí ń bẹ fún òun náà àbí ó lè kó padà bá irun rẹ̀ òun làfá fẹ́ sàlàyé fún wa sọ̀fá ni téèyàn bá ń kírun tí ò ṣe sùtúrà yóò máa já irun rẹ̀ yóò jẹ́ kírun rẹ̀ ó já nǹkan mẹ́rin alhimar òun náà ni kẹ́tẹ́kẹ́tẹ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá gba iwájú ẹ̀ kọjá walmar atu bẹ́ẹ̀ àti obìnrin walkalbul aswad àti ajá dúdú ẹgbàwá lórí eléyìí an abdullahi ibn samit an abi zarri qala qala rasulullahi sallallahu alaihi wasallam wọ́n gbọ́ látọ̀dọ̀ abdullahi ọmọ samit òun gbọ́ látọ̀dọ̀ abu zarri ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé idha qama ahadukum yusalli tẹ́nìkan ní bá dìde tí bá ń kírun ẹnìkan nù yín kírun lọ́wọ́ fa innahu yasturuhu dájúdájú yóò máa jẹ́ sutura fún yóò máa jẹ́ gàgá fún idha kana bayna yadayhi mithlu akhiratu rahal tó bá ṣe pé in bá ń bẹ níwájú ẹ̀ yẹn ni pé nǹkan tó gbé síwájú ó ṣe déédéé nǹkan tá a máa gbé sẹ́yìn nǹkan àgùn ẹni pé nǹkan tá a máa gbé sórí nǹkan àgùn tá a máa jòkó lé lórí ẹ̀ tó bá ti gbé nǹkan tó ga tó bá yẹ kalẹ̀ yàní ìyẹn ó máa jẹ́ sutura fún un فإذا لم يكن بين يديه مثل آخرة الرحل tó bá já sí pé kò sí níwájú ẹ̀ nǹkan tó ṣe déédéé irú nǹkan tí máa bẹ lẹ́yìn nǹkan agùn yẹn فإنه يقطع صلاته على الحمار níbẹ̀ yẹn dájúdájú kẹ́tẹ́kẹ́tẹ́ yóò máa já irun rẹ̀ yẹni pé tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá gbọ́wájú ẹ̀ kọjá tí ò sí sutura nǹkan tó tó déédéé nǹkan agùn yẹn kẹ́tẹ́kẹ́tẹ́ bá gbọ́wájú ẹ̀ kọjá yóò já irun rẹ̀ wàlmára bákan náà tóbìnrin bá gbọ́wájú ẹ̀ kọjá yóò já irun rẹ̀ walmara níbí báyìí ẹgbàwá yìí ó wá ní obìnrin ṣùgbọ́n a rí ẹgbàwá míì tó ṣe tẹ̀kìyìdì rẹ̀ wípé mar'atul ha'id obìnrin tó ti bàlágà so nígbà tí a bá ní mar'a lásán which is gbogbo obìnrin tó bá gbọ́wájú ẹ̀ kọjá ó ti já irun rẹ̀ kódà kó sì pé ọmọ kékeré àmọ́ ẹgbàwá míì wa tó wá mú wá níwọ̀n báyìí pé obìnrin ha yẹn ni pé obìnrin tó ti àbàlágà so n táà túmọ̀ rẹ̀ pé obìnrin tó ti bàlágà kódà lábẹ́ hadisi gangan àwọn àfáàgá tó sàlàyé nípa pé ọmọ kékeré alèlú hadisi láti sọ wípé kò tó bá gbọ́wájọ́ kò yẹ ká gbà láàyè kó gbọ́wájọ́ ni mara ọmọ kékeré kí máa ń so mara àtàrà bí wíbà yẹn ni pé ó ti kó sínú àwọn tó wà bẹ̀rẹ̀ náà ní pé kíni àwọn obìnrin tí wọ́n ti bàlágà wallahu alam àṣẹwàrá gan tó tún wá ṣe tẹ̀kì bí ẹ̀ pé mara alhaib yẹn ni kó obìnrin tó ti bàlágà walikalbol aswad àti ajá dúdú tí ẹ bá ń kírun tí ó sì àti ajá dúdú tán bá gbáwájú ẹ̀ kọjá mú ma já ìrun rẹ̀ ẹni tó gba hadisi wa abẹni tó gbọ́rọ̀ yíwa kólútù ya abazar ẹni tó gbọ́lẹ́nu abuzar nìyẹn ó ní mo wá sọ pé ilẹ̀ abuzar ma bá lùkálìbìl aswad minalkálìbìl ahmar minalkálìbìl asfar a ah, kí ló wá ṣẹlẹ̀ sí ajá dúdú kó láàrin ajá èyí tó jẹ́ pupa àbí ajá tó jẹ́ aláwọ̀ yìí ni ajá yẹ́lò kí lè yàtọ̀ kí ló dé tó fi já sí pé ajá dúdú ní ìfẹ̀lẹ́ wá dákọ̀ mílẹ̀ kí ló ka ajá dúdú kó níbi ajá pupa àbí ajá aláwọ̀ yìí kọ́ọ̀lá yábúna akhi sayyiduna Abu ó wà ní sọ́rí bèèrè tọ́ bí mílèrè sa'altu rasulallahi sallallahu alaihi wasallam kama sa'alta ni èmi náà bí ànábì lè bọ́ sí bí mílèrè ngbàtà níbi sọ àdíkì fún èmi náà bèèrè irú bèèrè tọ́ bí mí faqala ànábì wá so àti rí yàtọ̀ tí ń bẹ láàrin ajá dúdú àti ajá tí èsì dúdú àwọn tó bá jẹ́ ajá dúdú títí wọn shaitan ni máa wà pẹ̀lú wọn so n ni ṣetọ́ni ni àbí ṣetọ́ni bẹ pẹ̀lú ànábìsá sọ fún wa pé ajá dúdú so ajadudu dúdú yàtọ̀ sí ajá tó yẹ kó ní wallahu a'lam so téèyàn bá ṣe sutura tí kanú àwọn nǹkan wọ̀nyí bá wá gba wájú èèyàn kọjá bẹ́ẹ̀ bí sì ti wá ni pé ó já ìrun èèyàn ó bá àwọn èèyàn jẹ́ ṣùgbọ́n àwọn àfáà tó wá sàlàyé lórí abẹ́ hadisi nipa àwọn ọ̀rọ̀ míì tuntun wá

now ẹni tí wọ́n fẹ́ kọjá kí wọ́n ní títí ẹ̀ náà gbogbo tá ń káàbọ̀ yìí fún ẹni tí ń kírun ní láti ṣe sùtúrà àti àwọn aburú tó wà ń bẹ̀ fún tí ò bá ṣe sùtúrà taharimul mururi bayna yaday al-musalli èèwọ̀ haramu asẹ́léèwọ̀ kéèyàn ó kọjá níwájú ẹni tí ń kírun ìṣẹ́léèwọ̀ fún ni láti kọjá níwájú ẹni tí ń kírun ẹ̀rí lórí eléyìí náà ni pé عن أبي جهيم قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المار بين يدي المصلي ماذا عليه لكان أن يقف أربعين خيرا له من أن يمر بين يديه wọ́n pàlá tọ́dọ̀ àbí juhaim ó ní òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́hù àléjì wà áàlì wọ̀sánṣọ́ lọ́rọ̀ rẹ̀ kan báyìí pé law ya'lamul maru bayna yaday musalli ìbá já sí pé ẹni tí máa kọjá àbẹ́ni tó fẹ́ kọjá níwájú ẹni tí ń kírun tó bá jẹ́ kó mọ̀ ní máza àlè nǹkan tí ń bẹ lórí ẹ̀yìn ni pé ẹ̀ṣẹ̀ tó wà lórí ẹ̀ èyàn kírun ní sẹ̀nìkan wá fẹ́ gbọ́wájú ẹ̀ kọjá ìbá já sí pé ẹni tó fẹ́ kọjá yẹn ma irú ẹ̀ṣẹ̀ tó ń wo ṣẹ̀ tó ń bá gbọ́wájú ẹ̀ kọjá ni làkàna àyà kìfà àrùbáyìnà kò bá túmọ̀ sí kò bá já sí pé kó dúró fún ogójì khayron lahu olóore fún ju pé kó kọjá níwájú ẹ̀ lọ min an mura bena yade ju ikwe kó kọjá níwájú ẹni tí ń kírun yẹn wa hadisi bukhari ati muslim ló gbà wá bó ṣe ni an arba'in kó dúró fún ogoji ogójì kí ni ogójì ọdún ni ogójì osu ni ogójì ọ̀sẹ̀ ni ogójì iseju ni hadisi o specify ṣùgbẹ́gbà wa hadisi ní tun wa wá to pe pé arba'ina harifan kari ní túmọ̀ tó a máa tán lárúbá máa lò fún ẹni pé ọdún ìbá túmọ̀ sí pé kó dúó fún ọdún kan ó lóore fún yìí pé kó kọjá níwájú ẹni tí ń kírun yẹn lọ so náà máa rí pé ká kọjá níwájú ẹni tí ń tó fẹ́ kọjá yẹn ẹsẹ̀ ní fún láti kọjá níwájú rẹ̀ pàápàá jùlọ láàrin sùtúrà sutura lil ma'mum tí ẹ bá wá ń kírun báyìí sutura imam ó ti ṣe déédéé sutura ẹni tí ń gbáwájú ẹ kírun i mean sorry ó ti ṣe déédéé sutura ẹni tó ń tẹ̀lé e kírun tí imam bá ti ṣe sutura ẹni pé imam ó dúró síwájú àgànà ti jẹ́ sutura wọn àwa tá tẹ̀lé imam wọ́n lè gbáwájú wa kọjá eléyìí ọ̀pọ̀lọpọ̀ òòó gbàgbọ́ yìí àbí kò ọ̀pọ̀lọpọ̀ ò tí ì nímà nípa rẹ̀ láìpẹ́ láìpẹ́ yìí ó dàbí pé program kan wáyé olímọ̀ tó kọjá lọ ni so àwọn èèyàn pọ̀ àwọn èèyàn wá ń kírun níta nǹkan ẹnìkan wá fẹ́ gbọ́wájú ń ẹni ẹ sáà ń ẹ̀ pé kó mọ́ ẹni ẹ wá sọ̀rọ̀ ah, ìmáàmù la gbọ́wájú ẹ̀ kọjá ẹ̀yin tẹ́ tẹ̀lé ìmáàmù àlègbọ́wájú yín kọjá torí kò síbi tẹ́ni ẹfẹ́ gbà kọjá ó sì fẹ́ kọjá síbi tí ó ti dó láti so téèyàn bá tẹ̀lé ìmáàmù wọ́n lè gbọ́wájú ẹ̀ kọjá àmá ìmáàmù là ẹ̀ kọjá tàbẹ́nìkan وأنا يومئذ قد ناهزت الاغتلام ورسول الله صلى الله عليه وسلم يصلي بالناس بالمنى فمررت بين يدي الصف فنزلت فأرسلت الأتان ترتع ودخلت في صفي فلم ينكر ذلك علي أحد وقال سيدنا عبد الله بن عباس قال اصبحت أقبلت راكبا على أتان òun náà ni pé mo dé mo pẹ̀yìndà yẹn ni pé ó dé lórí nǹkan ọ̀gùn tá ń pè ní atan ala atan lórí nǹkan ọ̀gùn tá ń pè ní atan atani kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n abo kẹ́tẹ́kẹ́tẹ́ nínú lárúbáwá tí lárúbáwá ní himar ó ń túmọ̀ sí akọ kẹ́tẹ́kẹ́tẹ́ àti abo rẹ̀ himar wọ́n máa lò fún akọ àti abo kẹ́tẹ́kẹ́tẹ́ ṣùgbọ́n tá bá ní atan ó ń túmọ̀ sí àbò so nǹkan agùn tí sẹ́dínà abdullahi ibn abbas gùn níjọ́ náà òun náà ni àbò kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ń sàlàyé fún wa wípé wà á nà yàwó má irin kọ́dínà hasul islam níjọ́ yìí ò lásìkò yìí mo ti súnmọ́ ẹni tó bàlágà yẹni pé mo ti ń age of ẹ̀kẹ́ni eh, poverty ẹni àni kéyìn ó bọ̀lágà ya mo ti súnmọ́ eh, eh, ọjọ́ orí pé èèyàn bàlágà wa rasulullahi sallallahu alaihi wasallam yusalli bin nas bi mina lásìkò yìí anábì ń kírun fáwọn èèyàn ní Mínà lọ́wọ́ ní Mínà ni wọ́n wà pé pé anábì ń kírun fún àwọn èèyàn famararutu bẹ́ẹ̀ na yàda Yusuf ó ní mo wá kọjá láàrin níwájú sáfù láàrin àwọn sáfù mo gbọ́wájú sáfù kọjá fanazaltu ó ní mo wá sọ̀kalẹ̀ fa arsaltu àtàn abo kẹ́tẹ́kẹ́tẹ́ yìí mo wá mo fi kalẹ̀ tarsa tó yẹ pé ń jẹ káàkiri fún ara rẹ̀ yani uffi abu kata kata ya kale sun je kiri wa dakhaltu fi saffi lẹ́yìnà èmi wá wọnú sáfù yẹn mo wọnú sáfù tó yẹ pé wọ́n tò níjọ́ náà falami yunkir dhalika alayya ahadun bẹ́ẹ̀ ẹnìkan ò sì kọ ilé yìí fún mi ẹni pé ẹnìkan ò takò mí kò kọ fún mi pé bóun ni mo sì sì bẹ́ẹ̀ so pẹ̀lú ọ̀rọ̀ yìí àtàwọn ọ̀rọ̀ míì náà táwọn afáàmú wa òun àfáà fi máa sálàyé wípé ẹni tí ń bá àwàtàbá tẹ̀lé imam sutura àti imam ó ti jẹ́ sutura àti tiwa náà wọ́n lè gbáwájú títí wa kọjá ẹni táà lè gbáwájú ẹ̀ kọjá òun náà ni imam tó ń kírun fáwọn èèyàn tàbí ẹnìkan tí ó ń dànù kí nínú ilé ni nínú mọ́sálásí ni wallahu alam eléyìí ni ìparí ọ̀rọ̀ tí a fà ń sàlàyé fún wa nípa àwàjìbá àtúsàlá lọ́dọ̀ títí wọn tí wọ́n ẹ̀lẹ́ lórí èyí táwọn rí ẹ̀rí lé lórí táńpé ní wàjìbátú àṣọ́lá so ó láti ní ìparí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tá a fàfọ́ nípa sutura insha Allah tọ́pìkì tí ó wà níwájú òun náà ni súnánù sọ́lá tọ́lọ̀mbá gbà wá láàyè ń gbà mí à láti ìbẹ̀yẹn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ṣe nígbàtí tó kọjá máàlùm ní àwọn ìgbẹ́tẹ̀lẹ̀ tuntun fúra wa ó mú paradọ̀ lára ètò àgbẹ̀bẹ̀ rẹ̀ lára ìpínlẹ̀ gbogbo ní àwùjọ fún obìnrin tó ti bàlágà tó bá ní ọ̀dọ́ ó ní òtọ́ fún mi tó ti bàlágà tó bá ní ọ̀dọ́ àti láti sọ pé ní sanadi kírun sanadi àti àwọn àgbẹ̀ tó ń kírun lẹ́nu wa tó ti ìdásùn láìpẹ́ ìdánwò tó tẹ̀sán lẹ́nu ó kọ́ńtínà tó ń kírun bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìdáhùn títí náà ni pé ẹrù kó fẹ́ kọjá rí kò jẹ́ kó kọjá ọmọ ènìyàn náà tó bá fẹ́ kọjá ó lè ti déwájú èèyàn ẹmọ kó sáti mọ́ kọjá ni ẹran yẹn dé déwájú ànábì lórí àbí ókè ókè ókè ókè bẹ́ẹ̀ni ókè náà no ooo oh, alàkìmọ́ ẹsẹ̀ gẹ́ẹ̀tọ̀ rẹ̀ náà

àbí tí násìkọ náà ni pé kó gba iwájú ẹ̀ kọjá lẹ́yìn náà kí é ṣe póbìnrin ti ṣe haidi obìnrin tó bá ti bàlágà ni haidi mẹ́ kò túmọ̀ sí pé ní ti ṣe haidi lọ́wọ́ in ṣe haidi kò ṣe haidi obìnrin tó bá ti bàlágà kò bọ̀rọ̀ pàájú ẹni tó ń kírun lọ́wọ́ ìmọ̀ bóyá mo dáhùn ìbéèrè hmm. ṣe tí yàtọ̀ wáhìlì tí sọ pé ànábì níbi tí ní bí wọ́n tí nǹkan tá a ti sùn tó rọ̀ yẹn tó bá kéré sí nǹkan yẹn pọ̀ ṣé a ní sùn tó rọ̀ yẹn ti dé bí àlè yìí. filhakika ní gíga kò yẹ kó má ga tó nǹkan yẹn kò yẹ kó má ga tó kìíní tá a máa gbé sórí kìíní yẹn àwọn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ nípa pé sutura tí o bá sì tó báyẹn kò sì tó sutura tí o bá ga tó báyẹn ní gíga nìyẹn àmọ́ ní nípa fífẹ̀ ó lè mọ́ fẹ̀ tó torí pé arínásì fi ẹ́ pé anábì ọ̀pá gúnlẹ̀ ó fi ọ̀pá gúnlẹ̀ tó sì kírun àmọ́ èyí tó dáa jù ní gíga kó ga tó irú nǹkan tá a máa gbé sí ẹ̀yìn ràkúnmí ẹ̀ ń bẹ nínú àwọn ọ̀rọ̀ àwọn afáná pé tí ò bá tó bẹ́ẹ̀ kò tí ì jẹ́ àsùtúrà àmọ́ ká gbà wípé èyí tó dáa jù òun náà ni pé kó ga tó báyìí kẹ́yìn máa mú nǹkan tí ò ga jù báyìí lọ kó á lòun fi ṣe sùtúrà ní gíga àmọ́ ní fífẹ̀ òun fífẹ̀ yẹn kò ní òǹdíwọ̀n torí pé yẹn lè fi ọ̀pá gúnlẹ̀ kó fi kí o wallahu a'lam pẹ̀lú àwọn nǹkan tí a ti kà nípa sutura pé tó yẹ wá náà ní pé gbogbo bí tàbá ti fẹ́ kí òun nínú ilé ni nínú mọ́sálásí ni kéyàn gbìyànjú láti máa mú síbi tí yóò ti rí sutura sí ibi tó sì dáa jù tí ẹ pé ó fọkànbalẹ̀ kí nǹkan kò ní gbàwájú èèyàn kọjá òun náà ni kéyàn ó súnmọ́ ibi tí àgàrà irú bíbà yìí nìsín tí ẹ bá ń kírun bíbà yìí ó wọ́n kẹ́nìkó tó gbà wá gbàwájú èèyàn kọjá ní irú bíbà àmọ́ tí ẹ bá dúró bẹ̀yẹn ó ṣe é ṣe ẹlòmí lè mọ́mọ̀ ẹlòmí sì lè gbàgbé ó lè mọ́mọ̀ pé yẹn kírun lọ́wọ́ gan tí ó ẹlòmí sì lè mọ́ kájú tó pé ààlè tètè ààlè kátó náwọ́ wa gan ó ti gbọ́ wájú wa kọjá so ó dáa púpọ̀ jù tàbá fẹ́ kírun kéyàn make sure pé èèyàn ṣe sùtúrà tàbá sì fẹ́ ṣe sùtúrà nǹkan tí tí è ṣe nǹkan tó lè máa tó lè move tó lè kó wájú ẹni lèèyàn máa fi ṣe sùtúrà lẹ́yìn náà ó dáa jù kó jẹ́ nǹkan tí ó máa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 اللهم آمنا في أوطاننا واجعله بلدا آمنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم أصل ولاة أمورنا اللهم أصل ولاة أمورنا اللهم أصل ولاة أمورنا اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك